أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام الأحد الصمد الذي لا إله إلا هو والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba alálàáfíà ọba tí ààrẹ ń ṣe é ọba tí kígbe rí fífọ́ àti nírọ̀rùn ọba tí oníṣòro tí ó lè gbé bẹ́ẹ̀ nìkankan òun nìkan náà ni gbogbo wa máa ń darí ìṣòro lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run gbogbo tọ́lọ́dá tó kù ní bùkátà sọ́dọ̀ ọlọ́run màláìka ń bùkátà àdìjẹ́nu ń bùkátà àwọn nẹ́bí ọlọ́run ń bùkátà àwọn afọ́ ń bùkátà àwọn ṣẹ́wù ń bùkátà àwọn yáàjẹ́ la ilaha illa wọ́n ń bùkátà àwọn pásítọ̀ wọ́n ń bùkátà sọ́lọ́run gbogbo àwọn alẹ́yẹ àwọn èèyàn ńlá àwọn ọba pírẹsidẹ́ǹtì Allahu akbar gbogbo wọn ni wọ́n ní bùkátà sọ́dọ̀ ọlọ́run kódà ẹja ní omi ẹran anú gbó ẹyẹ tí ń fò kò sí nǹkan kan ní tọ́lọ̀ ń dá tí ó jí láàárọ̀ tí ò ní pé asọ́mà ìwọ ọlọ́run ọba mi ṣàánú mi o ẹ̀yọ́ máa yá wa ọba yìí náà lọ́ba tí ó kó wa jọ nírọ̀lẹ́ yìí ìtàfẹ́ sọ̀rọ̀ ẹ̀ lérí òun náà ni bayanu fariki bayna shifa'i wa sihir kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn ìwòsàn àti oògùn tí sọ̀yìn àdọ́mọ náà tí wọ́n ń pè lẹ́bọ nínú èdè Yorùbá oògùn náà ní méjèèjì oògùn bà oògùn ni pàró oògùn ni èwo ní sọ̀yìn àdọ́mọ àlìjánà nínú méjèèjì èwo ní sọ̀yìn àdọ́mọ náà kọ́lọ́mọsíwọ́ lọ́mọ náà o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyẹ̀wò yìí nílẹ̀ Yorùbá ọlágbá díẹ̀ àyìnmọ̀kan ni òsì jẹ́ àrójútu ọlọ́wọ́n bá sì ti sọ fáwọn àfáìsìn ká máa yanjú tó bá dàrú lérí ilẹ̀ ọlọ́wọ́n sọ náà Al-Qur'an Suratul A'raf aya ẹlẹ́keje a'udhu billahi minash shaitanir rajim ولنسألن الذين أرسل إليهم ọlọ́wọ́n bá ní àwọn tí aránṣẹ́ àwọn ànábì ọlọ́run àtàwọn àfáà tí wọ́n jòkó lérí àga wọn a bi wọn léèrè níjọ́ àlìkìyàmà yìí pé sẹ́ẹ̀ òdodo mọ́lẹ̀ kẹ́tẹ́ kó láyé àbúrò náà lẹ́pa nítorí ìbẹ̀rù nítorí oúnjẹ nítorí wàhálà tẹ̀kúra yín sí nípa ọ̀rọ̀ ayé wàhálà dàsẹ̀ alánimọ̀rẹ́sẹ̀lẹ̀ a sì béèrè lọ́wọ́ gbogbo àwọn tá a rán ni sí sáwọn anábì ọlọ́run fún yín ṣé wọ́n yanjú ọ̀rọ̀ fún yín ṣẹ́ gbọ́ abẹ́ gbọ́ gbogbo aláàkàwọ́ pọ́nyìn rojọ́ wájú ọlọ́run àtàfẹ́sìn àti jẹ̀má torí ẹ̀ ló jẹ́ afẹ́ sàlàyé ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ mú tọ́píkì yìí láti yanjú òun náà ní ikhtilatul fahmi fihi ma inda muslimi bilad yorùbá especially nílẹ̀ yorùbá ń bí ìtumọ̀ ìwòsàn oògùn ìwòsàn àti oògùn ẹbọ oògùn ìdẹ́gbọ́ pọ̀ oògùn náà làwọn máa ń pe méjèèjì nítorí pé ààrẹ míì tá a lè pè é tójú oògùn lélẹ́yìí oògùn lélẹ́yìí ọ̀kan sì da ọ̀kan ọ̀dà kọ́dà anábì ni ẹ sọ oògùn bọ̀tẹ̀ èyí tó dáa lànàbì ni a ṣe anábì kò tó ká ṣe èyí tí ọ̀dà kọ́wá àdìpẹ́ nìkan wàá mú àdìsí pé anábì ni tàdá wáwó ẹ máa sọ oògùn kọ́wá máa fi sọ pé gbogbo ọ̀rọ̀ oògùn náà ló ti kó sínú ẹ̀ torí ẹ̀ láti fẹ́ yanjú ẹ̀ ipe oògùn méjì ni oògùn yìí tó da àtẹ̀yí tí ò da ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mashakil alhayati mustamirra ìdójá fẹ́ yẹn bí ọ̀rọ̀ yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà láyé ó dà pé a pé ilé ayé tá a wá yìí ilé ayé àdánwò ni kò sí ẹnìkan tí ó wà láyé tí ò ní ní either spiritual problem àbí physical problem ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nígbà wọn bá ti wá rí bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbọ́n tó làwọn bá wá ń sọ nu Quran ọlọ́run ní inna khalaqnal insana ọlọ́run bá ní adá omi èèyàn min nutfa látara omi àtọ̀ àmúṣáájì ni tí ń tira wọn báyìí tó bá fẹ́ jáde pìpì ọlọ́run ní níbẹ̀ láti dá yín nàbùtẹ̀ nìyí nígbà wo ti dèèyàn nìyí ọlọ́run ni o ti kó sínú àdánwò ọwọ́ máa bá yín ni bọ́ọ̀ bá ti ń kó inú àdánwò kan ọwọ́ máa bọ́ sínú míì ọlọ́run ni àdán wò lẹ́yìn fájà àdínà ọ̀sẹ̀mí àmùbàṣọyìnrọ̀ afún ọ ní ojú tó máa fi rí àwọn èèyàn tó máa fi rí àwọn èèyàn pé títí ò nǹkan lọ́dọ̀ tiwọn a sì fún ọ ní etí tó máa fi gbọ́ pé èyí tá a tún gbọ́ ń gbà o tèmi ò tó bá wọn. suratul insan kejì nítorí àwọn yẹn dúró yìí lè máa rí fatil muslim anna ìlàjà limashakili ruhiyatin wa jasadiyatin fil islam solution wa ní ẹsẹ̀ wa lórí ìṣòro tá a bá ní ká fi hàn wá pé ká má sá lọ bí ẹ̀sìn míì ká sì má lọ lè ṣe ẹbọ nítorí pa níṣòro either spiritual problem àbí physical problem kò sí èyí tí islam fún wa ní àbáyọ mbẹ. ليعلم المسلم أن البلاء مع الصبر خير وفتح kátó lọ lè mà nítorí abẹ́ sọ̀rọ̀ yìí ni pé ká lọ lè mà pé ọ̀pọ̀lọpọ̀ wa ilé ayé tá a wá yìí bọ́lá bá fàdáwọ̀ kàn wá nígbà míì oore ni máa ń bí àdáwò àdáwò máa ń bí oore ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáwò míì oore ló wà lábẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ ló wà lábẹ́ ìgbéniga lọ́dọ̀ Ọlọ́run ló wà lábẹ́ rẹ̀ àmọ́ àwa ànífẹ́ gbà oore sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam anabi ni maa yusibu muslimu min nasbin aw min nasbin wala wasabin wala hammin wala ghammin wala huzn wala hada hatta shawkati yushakuha illa kaffara allahu biha min khataya anabi lórí gbàgbọ́ òdodo kan ni máa bẹ láyé tó jẹ́ mùsùlùmí ó ní ìṣòro erí ń fọ́ ni o inú òun ni o inú rẹ̀ ń bàjẹ́ ni o wàhálà bá ni o ìrònú bá ni o èdè rí ìnira tẹ́ẹ̀dá máa ń kàn tó bá fi ẹsẹ̀ gún èso àbí fi ẹsẹ̀ gún bò àdàbí ní gbogbo tó bá bá mùsùlùmí òdodo nínú ìṣòro ayé èyàn kú fún ni o gbogbo tó bá wù kó bá tó ẹsẹ̀ sùúrù fọlọ́n illa kafara Allahu biha min khataya ọlọ́run fi pa ẹsẹ̀ rẹ̀ rẹ́ ni ànábì jẹ́ oyé wa ń bí pé àdáwò ń gbà mí ọlọ́run máa fi ń sọ̀rọ̀ fún yẹn ni <coughs> àmọ́ ẹ̀dá ànímọ̀kúrí mẹ́mẹ́ lọ́wọ́ ṣẹṣẹ sùúrù dáadáa wò bá dé wọ́n lè gbé ọkọ̀ nù iṣẹ́ níbòmí ọlọ́wọ́ fẹ́ sí nàmbó mi ní jama bọ́ọ̀ bá kú omi ọwọ́ ni òun lọ lè fún ọ ní application bomi létà lọ́wọ́ a rí pé ah àṣé wọ́n jẹ wọ́n máyé lọ́wọ́ kan yẹn ni àṣé bí gan lọ lọ́wọ́ bọ́ọ̀ bá wá rí sàkìlẹ̀tà lọ́hùn bó ló ṣe wá di ayé ń bí ọ̀pọ̀lọpọ̀ adáwọ̀ ń gbà mí òwe ní máa ń bẹ wa nínú ẹ̀sìn wa al خلقوا من خلائق الله لإزالة الأمراض التي خلقها الله في الإنسان في جسم الإنسان أيما يا yá سوا nínú ẹ̀sìn wa àwọn oògùn tó jẹ́ oògùn ìwòsàn medicine ẹ̀dá ọlọ́run ọba ni o ọlọ́run ló dá ewé ọlọ́run ló dá igbó ọlọ́run ló dá oyin ọlọ́run dá zaitun ọlọ́run dá zamzam ọlọ́run dá hapatu sauda ọlọ́run ọba ló dá àgbo jẹ̀dí ọlọ́run ọba ló dá àgbo nírúurú àgbo bá ọlọ́run ló dá gbogbo ẹ̀ pátá ó wá fi agbára rẹ̀ sínú ẹ̀ kó máa wo àwọn àrùn kan nínú ara kó máa wò ó sàn kó máa wo àwọn àrùn kan nínú ara kó máa wò ó sàn. àwọn àrùn pọ̀ láàjàmá ọlọ́run mẹ́sàá ìwúwo ẹnì kọ̀ọ̀kan wá sanwó èyí tá a mọ̀ láàrùn ọwà tí kálukú wọn rán lọ́wọ́ bá ṣe dìbọ́lẹ̀ kò sẹ́ni tí ò ní jẹ́ rán èyí tá a mọ̀ wà tí sì ń dà wá láàmú tẹ́lẹ̀gbọ́lọ̀ nìkan lọ́mọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ máa ṣàwọ́ gbogbo wa sàn bẹ̀ nítorí bí ààrẹ bá ti dé kò sí gbàdúnú ayé mọ́ o nínú àwọn àrùn tí ń bẹ inú ọrùn ń bẹ erí funfun ń bẹ ibà ń bẹ malaria ń bẹ typhoid ń bẹ jẹ̀díjẹ̀dí ń bẹ ìjú náírùn hypertension stroke ọlọ́run mú àwọn àrùn míì tí ò lóko ọlọ́run nìkan ló mú òkú ẹ̀ kọ́lọ́ mọ́ ìṣe ẹnì kọ̀ọ̀kan wa. ahkamu afil islam nínú ẹ̀sìn wa yìí kí ni ìdájọ́ ìdájọ́ lórí àwọn oògùn ìwòsàn tá a mọ̀ bóyá èyí tó tilẹ̀ lárúbáwá wá ni àbí èyí tá yorùbá àbí ní india àbí lamẹ́ríkà àbí ní gbogbo àgbáńlá ayé ká mú egbò àtẹwé ká fi ṣòògùn wòsàn ọlọ́run ọba Allah subhanahu wa ṣe ní halali halali bá a bá ń fi ṣiṣẹ́ ṣe táwọn owó ń bẹ̀ owó halali là ń gbà bí ìgbà tẹ̀yẹ̀ ń ta fẹ́ńsìkì àbí ń ta panadol àbí èèyàn ń ta àmàlà àbí ń ta òròkì gbogbo àwọn egbò àtẹwé yìí ẹ̀tọ́ ni fún wa aláàlí ni fún wa ká máa lò ó láti fi mú àrùn ara wa kúrò léyìí tó lè ṣokùnfà kẹ́mi wọ́n mọ́gùn ẹlẹ́ẹ̀kejì la yunafi tawakkul ala Allah ta'ala kéèyàn lo oògùn ìwòsàn fún ibà fún inú rọrùn fún jẹ̀díjẹ̀dí agbómo agbómo náà kéèyàn lo láti fi mú àrùn tí ń bẹ lára rẹ̀ jáde èyí ò ní kọ̀gbára lọ́lọ́wọ́ ànábì tó ní agbára lọ́lọ́wọ́ òun náà ló ní a máa lò ó ọlọ́run ọba tó ní agbára léwu òun náà ló fi àwọn nǹkan kan kalẹ̀ tó ní a máa lò ó kódà ọ̀dà kọ̀ mí nínú kùránì yìí pé ẹ máa lò ó ẹ máa rí ìwòsàn bí oyin lápèjúwe nígbà ọlọ́run ní ìwòsàn ń bẹ nínú oyin sọ́wọ́ ní kábàbára lọ́lọ́mọ sọ́wọ́ ọ̀kẹ́dá gbára lọ́lọ́mọ ló fi ní a ìrọ̀rùn ara àgbára lọ́lọ́ náà ni pé kó lo oògùn wòsàn àwọn sàhábà yìí wọn ń gba Islam ọ̀rọ̀ yìí wọn lù wọn lójú bí ó ṣe rú àwọn ìmáàmù lójú nísìn àtàwọn àfẹ́sìn àtàwọn ṣéwù àti mùsùlùmí òdodo wọ́n gba ìsìláàmù táwọn lè bá nẹ́bì wọ́n lè rọ rasúlù láṣà sálàm owó òjíṣẹ́ ọlọ́run anátàdáwà àwọn àmọ́ àwọn ògùn òsàn àwọn ògùn bà àwọn ògùn náà àwọn ògùn erífikọ́ àtìmọ̀pọ̀lọ̀ wa ni máa mú gbogbo àwọn àrùn yìí lọ sí ká máa gé wẹ́ àdégbò ká máa fi yanjú ẹ̀ àdébìnrin tàdá wa o ìbáradẹ́lá nínú ẹgbàá wa mi àdébìnrin tàdá wa o ẹ máa lo oògùn òwòsàn o fàyínà láàásì ọ̀jẹ́l ọlọ́run ọba tó ga jù lọ lọ́wọ́ yẹn dáadáa kò fi àrùn kan nílé ayé ìlà wọ́dà aláwọ̀ ṣèfà àfikọ́jẹ́ pé ọlọ́run ti fi ìwòsàn rẹ̀ sáyé náà nínú àwọn egbò àtàwọn ewé ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa àmọ́ tí ó tún kù sọ lérí ẹ̀ ni pé fi ha alimuharamatu gbogbo ìwòsàn tá a wí yọ jẹ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa ni kò ní jẹ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ọlọ́ni a ọ ọlọ́ni a máa jẹ ọ fẹ́ ọlọ́ni a máa ọ fọtí ọlọ́ni ká má para wa ọ fi ipe wọn ní àyídà kí n kú àbí kí n lálàáfíà ọ gbọ́dọ̀ para rẹ o ọdọ àtẹkùtù ló ń fúnṣẹ kan ọlọ́ni ẹ má para yín ẹyọ wọn yá mi nínú ẹsìn wa onísàlá Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ ansalallahu dáa ọlọ́wọ́n bá òfin àrùn kan sáyé ilà ansalallahu shifa'a ìwòsàn rẹ̀ ń bẹ ayé òun ẹ̀yin lẹ́mọ̀ àwọn káàkiri bẹ́ẹ̀ bá ti rí ẹ̀ padà rí ẹ̀yin wọn mi nínú ẹsìn wa gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ a gbọ́dọ̀ fi ṣe wòsàn o kọ́ wá ní mùsùlùmí àárẹ̀ tí ń ṣe ọ́ yìí ẹ mú láì ṣe àárẹ̀ tí ń ṣe ọ́ yìí ògùrọ̀ àárẹ̀ tí ń ṣe ọ́ yìí ọ̀wọ́ lọ lè wá eré èkú la ilaha illallah ọlọ́wọ́ bá ń sọ ní Kùránì ipe ká má ṣe òun o anabi ni inna allah la ma yajal shifaakum fi ma harama aleikum ọlọ́run ọba òní fi wòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín òun ló ní ẹ má débẹ̀ ó ní dénjà ní ẹ má débẹ̀ ẹlẹ́dẹ̀ ọtí ẹ má fi kí oògùn ibà ẹ má fi kí oògùn orí fífọ́ má débẹ̀ o alá aláàánú ni kọ̀ wá ní ríbi kan fi wòsàn yín sí yóò wá jẹ́ pé ibi tó ṣe léèwọ̀ fún yín pé ẹ má ṣe kí ni pé ẹ má débẹ̀ o ajẹ́ pé ah, ah, ọlọ́run aláàánú lọ́lọ́run ọba wa ànábì lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ kódà ànábì bá ẹnìkan ló àwọn ìyàwó rẹ̀ nínú ilé tó bẹ̀rẹ̀ sí ipò kíndé kan papọ̀ pẹ̀lú ọtí ànábì ní ibo ló ti rí lẹ́yìn ó ní ẹnìkan ló gbé wá sí ànábì ní a fẹ́yìn náà wùdá àrùn gan lè fẹ́ lòun ẹsẹ̀ fẹ́ eh, ọmọ yẹn ẹsẹ̀ fẹ́ kárùn-ún ọtí tó fẹ́ mu ni ó fẹ́ dá láàrin gan-an kì í tí ì sáré tẹ́lẹ̀ ànábì ní àárẹ̀ gbẹ lọtí tẹ fẹ́ fún mu yẹ ọyẹ dànù gbogbo àwọn àbá àsìkò ti tó láti lọ lè da gbogbo ọtí nù gbogbo àwọn mùsùlùmí òdodo àsìkò ti tó láti lọ lè dẹ ẹmu nù gbogbo àwọn àbá òdodo àwọn mùsùlùmí òdodo àsìkò ti tó ìyá alásàlátù alájẹ alájà ọmọ àsìkò ti tó láti gbé ẹlẹ́dẹ̀ àti ajá kó nulẹ̀ rẹ̀ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá wa ó fi ìwòsàn lẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ nínú ìwòsàn tó ga jù ẹ̀ má jẹ́ ma àdúà àdúà àdúà ìmọ̀ pé ọlọ́run ọlọ́ni wọn ní nàzínú minal Qur'ani ma huwa shifaa ọlọ́run wọn ni a ti sọ̀kalẹ̀ nínú al-Qur'ani ìwòsàn fún àwọn ẹ̀mí àtàrùn ara wa rahmatun lil mu'minin àánú ní àmàjẹ́ fún ìgbàgbọ́ òdodo alukur'ani yìí àwọn sọ̀hábà ń lọ bì kánjọ́ kan tá a fi mọ̀ pé alukur'ani gan fún rẹ̀ a máa mú nínú kú a máa mú bà kú a máa méjì fúnfọ́ kú bẹ́ẹ̀ bá kà á sáré ẹni tó ti sóòkì yóò sì lálàáfíà. iṣẹ́ tí egbòogi àti ewé ń ṣe alukur'ani náà máa ṣe é èyí ni lálàáfíà láì lògùn orí fífọ́ èyí ni lálàáfíà láì lògùn nọ́rùn èyí ni lálàáfíà láì lògùn bá pẹ̀lú àlùkùránì nìkan àwọn sàhábà yìí náà wọ́n dé lùyìí wọ́n bá ní ẹ̀dá kan fún wọn lé fún wọn lóúnjẹ wọ́n ní kò sílé kò sóúnjẹ Allahu akbar àwọn sọ̀rọ̀ bàbá kádàrà wọ́n bàbá àdáwò tàwọn dé ni ẹ̀ wọ́n sá sunsun bìkan tí wọ́n rí lọ́bàdì àárọ̀ ọjọ́ kejì ní wọ́n bá gbé ọba àlú yẹn àwọn kan ní baálé mi yẹn ni ní wọ́n bá gbé dé dìgbàdìgbàdìgbà ẹ̀dá pé yẹn àlejò yẹn sànú ìkankan lọ sàn ó yóò kú lòun náà pé ẹ mi ẹ mi ẹ má jẹun kù ìjẹ́ nìkankan ní ntẹ́lẹ̀ ká tẹ́ẹ̀ mi nítorí pé ńlẹ̀ Yorùbá àti gbogbo àgbáńlá ayé kálukú ló ní ọ̀fọ̀ ọ̀fọ̀ ohun ayédèkéyìn òpó ohun kó fi pe àwọn tọ́lọ́ńdá àbí kó pe ohun kó fi pe ọba dẹ́dà nígbà míì àlìjànnú lè mú kú ò yóò tó padà síbẹ̀ àbí kó fi tó burú ju tó mú kú yẹn lọ yóò fi síbẹ̀ àwọn tó bá dé pé ohun Ọlọ́run bá pè tó bá dé kó mbẹ́ okó mbẹ́ nìyẹn pẹ̀lú agbára Ọlọ́run bá wa dẹ́lẹ̀ jẹ̀dá lù ẹ̀yọ́ mayami ọ̀rọ̀ yìí ẹ̀jọ́ fọ́nká kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú wọn ò nímọ̀ nípa ẹ̀ tí sì ń bẹ̀rẹ̀ sí wa jẹ́ àwọn sàábà táwọn rí lọ́kànnù ọlọ́wọ́ kan suratul Fatiha fàṣùfìyà bi idhnillahi ta'ala bó ṣe ka suratul Fatiha tán ni arákùnrin yẹn tó jẹ́ baálé yẹn lọ́ba dìde ó ní kò sí kankan lára mi mọ́ alukur'an anabi sọ fún wa nínú àwọn àdìsí rẹ̀ ńgbà mí anabi ni tí ibì kankan bá ń dùn yín nínú ara yín ẹ̀yẹ gbọ́wọ́lé ẹni a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajri wa uhadhiri a'udhu bi'izzatillahi pẹ̀lú títóbi ọlọ́run ọba yìí fi ń wàṣọ min sharri wa qudratihi àti agbára ọlọ́run yìí fi ń wàṣọ min sharri ma ajidu níbi aburú tí ní la lọ́wọ́ báyìí tí ń sá fún tí ń bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ó ṣe gbogbo àmì ìkẹyẹ ti gbogbo gánà làwọn lọ kẹ́míìsì fún ọmọ lọ fámásì káàkiri ọmọ lè fowó oògùn twenty five thousand hundred thousand kọ́ gbọ́wọ́ lébi tí ni wọ́n là kọ́ ká tí mo kà yìí bíi mẹ́rẹ́kù ni bíi ìsìnkọ́ mẹ́rẹ́kù gan ni àṣé alukurani a máa ṣiṣẹ́ efirin a máa ṣiṣẹ́ agbo a máa ṣiṣẹ́ agbomu a máa ṣiṣẹ́ akoro Allahu akbar ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa àwọn sọ̀rọ̀ àtàwé yìí ọba yẹn padà wá fún wọn lẹ́ran ọlọ́wọ́n mú wọn torí wọ́n ń sẹ̀rìn àjò ni ẹ̀ràn náà ni wọ́n lè mú lọ́wọ́ tí wọ́n jọ máa rìn lọ ọba yẹn di ẹrù fún wọn ọwọ́ fún wọn lẹ́ran ẹ̀ràn lẹ́rù tó dì gbọ́ àwọn dẹ́dẹ́ ànábì ànábì ní tàn sọ fún yín pé fàtí alágbàá bá wọn làwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ànábì ló jù bẹ́ẹ̀ lọ suratul fatiha ju bẹ́ẹ̀ lọ ó náà ni wọ́n pè é ẹ̀ máa ka suratul fatiha tọ́ máa pé ẹ̀dọ́lágbára bíi ẹ̀tún ládùúgbà mi ẹ̀tún ládùúgbà mi bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين obìnrin ọ̀rọ̀ ọmọ bíbọ̀ ọmọ ah, ká fatia ẹ̀ka sóhun fún ẹnu gbẹ̀rún <laughs> ṣọ́tìlì fatia òtò nídìí imani imani tí èso bọ̀rọ̀ imani tí èso ńlẹ̀ imani tí ò lásìjẹ eri ẹja eri ẹyẹ eri ẹku imani yẹn ò lè jẹ fatia òṣìṣẹ́ fatia sangbélé tí ò ní nǹkan mi nínú àwọn àwòsàn fún àwọn ará aláṣà òun náà ní oyin aláṣà oyin oyin òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam adébí di oyin wa pé alaykum bí ṣifa ayé adébí ní ọdọ wọ́n yín ọdọ wọ́n yín àwọn àwòsàn méjì kan wà ọdọ wọ́n yín alukur'an ẹ máa ẹ di alukur'an mú wal asal ẹ di oyin mú oyin original ni òkè ṣe yóò fẹ́ kí o gbogbo ẹni tí máa ń lá oyin láàárọ̀ láàárọ̀ tó original tọ́lọ́ ń sàánú ẹ̀ tó pé original lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn ńlá tí panirun nígbẹ̀yìn ayé ọlọ́run gbé kófù ọlọ́run bá ní yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu ọlọ́run bá ní ìmọ̀ ń jáde nínú ikùn àwọn ọ́nẹ́bì àwọn oyin àwọn kòkòrò oyin ọlọ́run ní ìmọ̀ ń jáde nínú wọn sharabun nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ ni màá wá jẹ́ o lófin oyin mi yọ white oyin mi yóò dúdú kiri oyin mi yóò dàbí eléyìí ọlọ́wọ́n bá ní kọ́lọ̀kọ́lọ̀ ìgbẹ́ oyin òun náà ni wọ́n pè lóyin fihi shifa'un linnas ọlọ́wọ́n bá ní mo fi ìwòsàn síbẹ̀ fún yín kọ́lọ̀ ọlọ́wọ́n ọ̀dà kan mùsùlùmí nìkan ó ní linnas gbogbo ọ̀rẹ́ èèyàn pátá ọlọ́wọ́n bá tí mo dá mo fi oyin lẹ̀ fún yín èmi ọlọ́wọ́n fi ìwòsàn síbẹ̀ tàyẹ kọ́kọ́ rẹkọmẹ́ndì ká máa lo oògùn ìwòsàn jẹmọ́ allah inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́run bá ní nínú oyin tá a sọ yẹn àwọn àmì ọlọ́run bá ń bẹ̀ ń bẹ̀ fáwọn ìjọ tí wọ́n bá ráyè ronú allahu akbar short nahal ayah sixteen oyin ẹ̀yọ́ máa ẹnìkan wá bá a dẹ́bi sọ́lá ó ní inú ń dun ọmọ ìyá o anábìnrin ẹ̀ fún lóyìn wọ́n fún lóyìn ó ní bákan náà ni anábìnrin ẹ̀ tó fún lóyìn ó tó ní bákan náà ni anábìnrin sadaqa Allahu wa kadhaba batul akhika òdodo lọ́rọ̀ ọlọ́run ọba òdodo lọ́rọ̀ ọlọ́run inú ọ̀rẹ́ rẹ̀ ní pọ̀rọ̀ ìsìkè àṣàlà ẹ fún un lóyìn lẹ́ẹ̀kẹta wọ́n sì fún un fọ́sùfù tó o bá ti ń lò tí ń jẹ díẹ̀ di tó ń mọ lè fura sóyin tó ń lò ìwòsàn wà nù yín kí ni àwọn alọ́bí ṣúgà ọ̀fẹ́ mu tí ọ̀fẹ́ mu kọ ọwọ́ àwọn ṣúgà ká tó sì mọ̀ pé onídìí àlàáfíà ara rẹ lọ́jọ́ alẹ́ níwọ̀n bá ṣúgà o nínú àwọn ìwòsàn tí abalọ́wọ́ àdẹ́gbà Muhammad asala tá a máa fi yanjú àrùn tá a fi mọ̀ pé anabi wa gan-an lọ́kọ́kọ́ ṣe rú ẹ̀ káwa náà tó máa ṣe alihabatu sauda habatu sauda habatu sauda àtàwí yìí pàwùdà rẹ̀ wà olówó ànúkè yìí agbóhun ni àwọn síìdì kéékèèké báyìí ni tí wọ́n ti wá lọ tán yọ́wọ́ dá gẹ́gẹ́ bí agbóhun òróró rẹ̀ lé ó ní pàwùdà ó ní anabi inna hadhihi alhabata sauda <laughs> allahu akbar anabi ní sẹ́yìn alhabata sauda shifaa'un min kulli daa gbogbo èyíkéyìí àrùn tí bá ṣe ní láyé yóò wò sàn ilẹ̀ sáà ikú nìkan ni ò lè dí lọ́wọ́ ilẹ̀ sáà òṣogun má kú àsìkò orí tí ìtọ́ náà ni básìkò bá tó ó kù wọ́n tún yóò ká tó kì ẹsẹ̀ wọn wọn tún yọ ọ kú wọn wà lọlẹ ibi ọsìn nù sáré àdébí ti yanjú ọ̀rọ̀ sí ipe kìí ṣe gbogbo nǹkan ní egbò àti wọn yẹ ṣe kí ni ló lè yẹ wú ọlọ́run máa bẹ̀ fún yẹn àdúrà lọ́wọ́ máa ṣe ọlọ́jọ́ mi mú kù káwọn ṣe kí ni lọ́wọ́ máa ṣe ọkọjá àwọn apàrọwà bíi àwọn wá ìfúnpá mọ́kùn kékeré mọ́kùn lágbà mọ́ owó òka rọ́ọ̀ àdúrà lọ́wọ́ máa ṣe fẹ́ẹ́ mi gbóngbó ànábì ní ipa egbò àti yìí nìyí bẹ́ẹ̀ kí wọ́n ti kíni kan máa gbé ẹ̀mí lóògùn díẹ̀ sí òun náà kọ́ kú síwájú rẹ̀ ẹni fún ológun yẹn náà kọ́ kú síwájú rẹ̀ òun náà wà kú lẹ́yìn rẹ̀. ẹ̀yọ́ wa yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn tá nàbí fi ilẹ̀ tá nàbí sì kọ́ rẹ́kọ́mẹ́ndì fún wa zaytu zaitun òun náà ní olive oil òun ní àwa mùsùlùmí la ní wà tíìnì wà tíìnì wà zaitun ọlọ́run mo fi gi tíìnì búra mo fi gi zaitun mo fi búra ọlọ́run ló mo fi èso rẹ̀ ní èso zaitun rẹ̀ ẹ̀yọ́ ọ̀yá mi bó ṣe wà yìí mẹ́rin bá mú méjì méjì jẹ lẹ́yìn ìgbà tó jẹun alẹ́ tán ọmọ àdágbére fáàrùn ọlọ́run bá ní. فإنه من سجلة البركة النبي محمد صلى الله عليه وسلم النبي كل زيتا النبي إما جاء إما جاء ẹ máa jẹ kóró rẹ̀ ẹ máa jẹ èso rẹ̀ wọ́dẹ̀ hánà bíi ẹ máa fòró rẹ̀ rárá yín fàyín náà omi ń ṣàjà láti lè báraka igi àlùbáríkà ni wọ́n fi pòròdúsẹ̀ òun mọ́tò àlùbáríkà wà nù kan ọwọ́ àfipára àrùn ara rẹ̀ ti dágbére ọwọ́ mú àrùn inú ti dágbére zaitun àwọn ẹlẹ́sìn kejì àwọn ò lè má lò ó àwa la sì ní ń gbà mọ́ wa lọ́wọ́ nígbà táwọn ọmọ yìí ẹ̀ ìyá alálùbáríkà ni o ọlọ́wọ́ ní min shajaratin mubarakatin zaituna igi alálùbáríkà òun náà ni zaitun suratu nur ayah thirty four astagfirullah ayah thirty five ayah thirty five ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa zaitun bó ṣe wà yìí Allahu akbar obìnrin tí ọjọ́ ìbímọ rẹ̀ bá súnmọ́ bí oṣù méje mẹ́jọ oṣù mẹ́sàn-án ti fẹ́ gbẹ́nu léra wọn láyé ká nǹkan kan sí ọkọ̀ ọmọ mú ọlọ́run máa ń lò sábà bí fọ́pọ̀lọpọ̀ ọmọ tí ó ti kọ ìdí síta ó ti kọ irí sínú lílò yìí yóò ọlọ́run ló ń sábà bí láti jẹ́ kó dìlífà ní rọrùn torí pé òróró ni yóò pòsíṣàn ọmọ ayé pẹ̀lú ìyànda ọlọ́run ọba ọmọ yẹn sùn jáde ìsìlì òróró lélẹ̀ ẹ máa bọ̀ ọ̀rọ̀ àkàrà máa ń yọ̀ ni yọ̀ yọ̀ jáde ní pọ̀rọ̀ yọ̀ jáde ọmọ tá ní kẹwàá lọ yẹmú tí lọ́rẹ́ ta ọ̀sán wa wọ operation ẹ sì láti tún ní oníṣẹ́mọ̀ndẹ̀ ó sì kó tẹ́jì tó kù sábò pẹ̀lú ìyànda ọlọ́run ọba lọ́ọ̀rọ̀ àmàlú lọ́ọ̀pẹ̀rẹ̀ fáwọn ènìyàn jẹun àwọn gbàtọ́ ọmọ sẹ̀tún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn báwo lè ibìlì wọlébànú wa ìtọ̀ rànkúnmí mẹ́rẹ́kù nkánẹ́l ni wọ́n pè ìtọ̀ rànkúnmí àwọn kan nínú àwọn mọ̀dáfìkì wọ́n ti gbà tọ́jú pé mùsùlùmí làwọn nàbà wà bá nàbí Madina anasi ni anahunasa ìdítàwọ̀ ni wọ́n bá dé ni wọ́n ní ah, gbogbo wa bá ṣe wáyé ẹ má jà súnmọ́ yín o àrùn bẹ lára wa o skin gbogbo wa ti bàjẹ́ anabi ni a ah, àrùn dẹ̀ nílà mú fàmọ́ra wọn nàbí ayé làákù bẹ̀rẹ̀ ayé yìí anabi ni a ní àwọn ràkúnmí kata kó sí ibì kan àwọn ràkúnmí sọ́dáka tí wọ́n fi sí ojú ọ̀nà ọlọ́run tá a máa fi ṣe sádàkà tá a máa fi ṣe nǹkan àbí àwọn ń ta ni ó sá làǹfùrù yẹn sáwà ń bẹ tẹ́lẹ̀ pé àdébọ̀sẹ̀ sọ́là ló ní ó kó bẹ́ẹ̀ sàrà ló jẹ́ fún mọ́sálásí fún ilé ọlọ́run fún islam àdébí ni ẹ lọ́bẹ̀ àdébí ọmọ wọn yóò àdébí ni ẹ lọ́bẹ̀ fọyẹ́sùrọ́bù min albaniha wa abuwaliha ẹni kí wọ́n lọ lè mu nínú àwọn wàrà rànkúmí yẹn àti ìtọ̀ rànkúmí yẹn wàrà àti ìtọ̀ ti rànkúmí ni anabi ní ìwòsàn bẹ́ẹ̀ wọ́n sì mú bẹ́ẹ̀ hata sọ́dọ̀ hati abudanu ìgbà tí gbogbo wọn tí wọ́n wo skin wọn dọ́kejì gbogbo ara wọn àrùn tó wà bẹ̀ ti lọ ẹ mọtò wọn fi bà kan jẹ àdéhùn sèmọ kà yẹ wà nù Buhari o lẹnìkan mọ gbé sítọ lọ́wọ́ máa mu anabi ló ní mú o gbogbo àrùn tó wà tẹ ẹ lójútu ẹ máa nu ẹbí tí wọ́n ní wọn ò ti ń ṣe é má ẹgbẹ́ tọrọ àkúnmí ká fún kó gbé mi tọ́ba yìí dàgbọ́ ọgọ́ báyìí ó ṣòro mu àwọn tọ́ba yìí mú tán àlàáfíà dé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wa ọ àbí wọ́n ara kún mi kamẹ́n múlẹ́kù nkamẹ́n yọ gbogbo sísítẹ̀mù ara rẹ̀ yọ fọ̀ ní ó tún ṣe lọ́wọ́ wo pé kí la wá lò tó ju báyìí náà lọ ẹ̀ mọ̀ táwọn arákùnrin yìí wá ṣe nígbà táwọn àwọn yá tán ni wọ́n bá pa gbogbo àwọn tí ànábì ní ká máa tọ́jú ràkúnmí ni wọ́n bá kó ràkúnmí lọ anabi lé eku sí wọn àwọn lé bí o sàtẹ́nu anabi ni wọn ti pa wọn anabi ni ẹ máa lé wọn lọ ẹ máa lé wọn lọ bákàtí lákàn fún mùsùlùmí wọn àwọn mùsùlùmí tí wọn táwọn jẹ akin làwọn náà wọn sì lé wọn wọn padà bá wọn náà anabi ni bí wọn sì gbẹ̀mí ẹnìkan tó wọn gbá yín mọ ẹgbẹ̀mí tiwọn náà one plus one ẹni bá ti ní kẹ́nìkan má gbá yín mọ òun náà gbọdọ̀ gbá yín nínú Islam ẹni bá pààyàn ká pààyàn ọ̀rọ̀ nígbò tí deny life ẹnìkan pé òun ò gbọdọ̀ gbá yín mọ òun kó náà má lọ níbà ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn lákàáyí ọlọ́mọdé afẹ́lẹ́ àyàndùrú náà ilẹ̀ ibili kẹ́yìfà kùnà kọ́t ọlọ́mọdé ní sọ ẹ̀rí ẹ̀rí rẹ̀ mi ẹ̀rí rẹ̀ kú nínú èmi ọlọ́mọ bàbá òun mo ṣe dá ẹ̀rí tí mo dáfẹ́ rẹ̀ nínú tọ́lọ̀ dáfẹ́ rẹ̀ tọ́lọ̀ ní àwò wọ́n ní tọrọ àti kíni